àti ìtọrọ ìdí àti ìgẹ́ fún aṣíwájú ọ̀ṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam yà ti ń tọrọ ẹ̀ fún ànábì yìí là ń tọrọ ẹ̀ fáwọn ará ilé ìṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam àwọn sàbí ìṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam àfihàn tí bá tẹ̀ lójú bọ́nà tó ìṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam ìdí ọjọ́ kẹrin kọ́rọ̀ bá àdéjọ alákùnkà mi àti ẹ̀mí fún ara wọn ọlá tó bí ọlá agbára ìlọ wọlé ìlú àríkà wọn kọ̀ọ̀kan kúpa wa tí a ṣe ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ a sọ̀rọ̀ ń pa ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ìṣòro máa ń dálẹ̀ sí ìgbésí ayé mùsùlùmí a sọ̀rọ̀ ń pa pé lára àwọn ọ̀ṣòro tí ò ní fi ni ní àyàbalẹ̀ nígbà míì tó ó ó lò a máa wà ní ààrẹ ìtìlábá pè ní alfakùn òṣì ní ọlọ́ọ̀bá àdíkẹ́ọlá kí ó má fi òṣì dáwà ọlá tìbẹ̀ lágbàrí àwọn ìṣòro yìí a máa ń rí tó pé tó fẹ́ nú ẹ̀ pàápàá jùlọ ní àwùjọ wa ti nàìjíríà bí báyìí òṣì jẹ́ in tí ò bá fẹ́ jẹ́ number one kò ní kò ní number one to five in ti jẹ́ ìṣòro fún ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ lọ́kọláyà ni ó sọ pé tó a ní àwọ̀ láàrin ara wa a ní gbọ́mí sí orin òtó tẹ́wàá kú wọn kalẹ̀ tó kí ni tó ṣẹlẹ̀ ẹ̀ ní lórí ẹ̀ ní rídìí ìgbẹ̀yìngbẹ̀yìn ẹ̀ pé ní tó wà lábẹ́ náà kò kí ni kò ju òṣì lọ ìgbà míì a máa ní gbọ́mìtìmù tó láàrin ẹ̀gbọ́sàbúrò láàrin bàbá sọ́mọ láàrin ìyá sọ́mọ tẹ́ pé gbogbo ẹ̀ nígbẹ̀yìngbẹ̀yìn náà ọ̀rọ̀ owó ni bẹ́ẹ̀ lára àwọn ọmọ tí bàbá bí èyí tọ́nà ọba àti tí a ní pípọ́ oríṣẹ́ jù láàrin wọn tí ìṣòro bá ti dé àbí nǹkan dé àbí ọba bùkátà nǹkankan naturally ẹni tó ní kápá àti lè yanjú kí nínú àbófẹ́ pé àwọn ọmọ ọgbẹ́ àbá wa wọ́n ní pẹ̀lágbájú lágbájá lọ ìgbà tí ọkọ̀ ò bá ní tí ò níná tí ò nílò yàgbà kò tẹ́ kìí tọ́jú èèyàn tí àwọn náà máa ń dì máa ń ọkọ̀ ọgbẹ́ ó tẹ̀ṣẹ́wá ó tẹ̀ṣẹ́wá mú orí báyìí àmọ́ rọ́pọ̀lọpọ̀ tẹ́ pé tó àwọn wàhálà yìí àwọn ìtínà yìí nígbà míì alfakiri yìí ó wà lára tọ́lọ́wọ́n bá àdíkẹ́ lámẹ́jì ti máa ń dẹ́ ẹ̀dáwò kò sí dáadáa àbábúrú tó bá ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ sí ni àtọ̀dọ̀ ọlọ́ọ̀bà níkẹ́ọlá náà ni ó ti wá àwọn máa ń yí pé òṣì ní máa ń lápa lọ́nà tí ó dá láwùjọ mẹ́niyàn lára ní tó ṣe máa ń fangbà míì òun ni kéèyàn sọ ẹ̀sìn nù àwọn missionary tí wọ́n christianize àwọn èèyàn lára àwọn tí wọ́n máa ń lò ní pé wọ́n wọ́n àwùjọ tí é pé kò sí mú wọn dárú àwùjọ tó gbé rí náà rí lò wọ́n wá lọ síbẹ̀ wọn lọ kó kọ́tù tí wọ́n bá ń lọ wọ́n tún kọ́ àwọn doctors dání so ẹlòmíì ní a tó ní gbèsè ayé náà ọ̀rọ̀ owó yìí náà so wọ́n fọ́ lómi lówó wọ́n fọ́ lómi kódà tó wá sí pé wọ́n polówó tó ń fún ní gbogbo ẹ̀ akọ̀ọ̀gbọ́tò irú ẹ̀sìn Islam wo ni eléyìí ní Ìlọrin around 1999 ní ìbáṣe mistake ọ pé àfáyẹ̀wọ́ kò jáde báyìí wọ́n ń ṣe lecture comparative

ọ̀pọ̀ ìtọ́ gbé kalẹ̀ ní ibo làwọn ibo lò sí ti tàwọn èèyàn jù pàápàá jùlọ àwọn ibi tí ogun ti ń ṣẹlẹ̀ Sudan Afghanistan Pakistan àwọn ọmọ tó mọ̀ tí àwọn ọmọ tó mọ̀ ìpò wà láwà táwọn èèyàn ń kù káàtọ́ jẹ kọ́nà àwọn prison alọ tí kò yí prison ní bíbà ẹni tó wá jẹ́ ìmáàmù wọn sọ fún wáyé pé à ah, àwọn mùsùlùmí tó máa ń wá bí àwọn wò nínú prison wọn kéré tó máa wá gan tọ́lá mọ́ táwọn tí social business máa ń kó wá pé bá ti wá oúnjẹ business ẹgbẹ́ ẹ̀bà tí wọ́n tẹ̀ dáadáa àti omi tí wọ́n pè lọ́bẹ̀ ọmọ agbé fried rice wá fáwọn tí tó fẹ́ wá sí side àwọn system so tí wọ́n táwọn mùsùlùmí bá ti gba fried rice lọ́mọ̀ gbéra máa lọ síbẹ̀ wọ́n ti mú òrùlá ní ó dá kí ló rúgbọ́ ẹ ìdókè Peter ni Lukman ni ó dá ó lára wọn tí ó ṣe fà ó lè má jẹ́ kìtẹ́ǹtì ẹlòmíì ní kò dáùtì islam rẹ̀ ṣùgbọ́n gbà tó ṣe dé bí wọ́n lé ní iṣẹ́ kò sì tẹ́ẹ̀sì yàrí wọ́n fún pẹ́tọ́ àwọn ayé ló wà níbi ọ̀rọ̀ ẹ̀ pàápàá jùlọ àwọn tí wọ́n máa ń ṣe babaláwo tí wọ́n máa ń fi ojú gbà fà láwọn níwọ̀n tẹ́gbẹ́ tó kọ́ pé òun iṣẹ́ kílẹ̀ iṣẹ́ àfààní ìpìlẹ̀ iṣẹ́ babaláwo ni òun náà ó ní ifá tó ń fún yín irú àwọn ilé iná pọ̀ lọ pé àmú oníṣòro ayé ló wà ń di ọ̀rọ̀ ẹ̀ ó gbẹ̀bọ̀ lọ sí ibà ẹ̀ ẹ̀yọ́nú ayé ìdáhùn oní súnà máa sọ̀rọ̀ má dáhùn lóhun o ilé ẹ̀yọ́nú ayé ni o so ẹlòmíì náà kìí ṣe pé ọ̀rọ̀ òye pẹ́ bọ́ ní nǹkan yìí ṣùgbọ́n ìṣòro àtìpọ́njú tó wà tándàdì tó ń gbé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nígbà tó ṣe dé òun ló bọ́ sí ẹ̀ lọ síbi ẹbọ ẹ̀ kò ṣe a máa jẹ́ kí ìran sọ ẹ̀sìn nù bí alákọ̀ọ́kọ́ eléyìí ló fẹ́ wọ́ sí torí kò sí àdánwò tó tó kò sórí ibú tó tókè ọ̀sẹ̀ sí mú kọ́rọ̀ bá àdíkẹ́lá kó yàwá ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpànìyàn tá ń rí láwùjọ wa ìdí ẹ̀ tẹ́ bá tú dára òṣì ni ẹni tó fẹ́ ṣògùn owó àbẹ́lẹ̀ òṣì fẹ́ ṣògùn owó kó tó ti má palágbájá màrí pọ́pá sí ẹ̀ so nínú news bẹ́ẹ̀ bí ọ̀sẹ̀ méjì àbẹ́sẹ̀ mẹ́ta sẹ́yìn mú ráwọn kéèsì lónìí pé ah, ọlọ́mà ṣàánú wa ìkan ìyẹn pa àwọn tó pa girlfriend wọn etí mo ní sẹ́ńtì ẹni yẹn Eh, ibo ni gbàgbórúkẹ àwọn jẹrẹrẹtọ àbí nǹkan ẹni tó rówó dáadáa ni wọ́n dẹ̀ kí ẹni ẹwọ́n lẹ́nu tẹ́ wọ́n pa wọ́n jù sí ní ghana mosque ọ̀nà jù sí nìkan torí pé wọ́n fẹ́ gba property tẹ́lẹ̀ tó gbé sílẹ̀ ìpínlẹ̀ òṣì ni tẹ́lẹ̀ tó pààyàn torí ogun owó àbó pààyàn torí pé ó fẹ́ jalè kí ni tó ń wá òun náà fẹ́ lè rí ná kórí lò kó rọrùn àti ẹ̀ṣà lọ́wọ́ láàrín tó sì máa ń fa náà ni pé kéèyàn so yẹn lè pa directly yẹn lè pa indirectly lára ń tá a mọ̀ nípìlẹ̀ ní pé bọ́n bá ti pọ̀ sí lèyẹn ti máa ń ní ìláwùjọ nínú ṣẹ̀ríà ọlọ́run bá jẹ́ pé zuit ní ẹni nẹ́ẹ̀sì hubbu shahawati min an-nisa'i wa banin pé lára ń tá àṣàdámọ́ àwọn ọmọ ẹni bá ti pọ̀ tó sí èèyàn fi ní ìní àwùjọ káwọn òyìnbó tó kọ́ ní ọmọ bẹ́ẹ̀rẹ̀ òṣì bẹ́ẹ̀rẹ̀ ẹgbẹ́ wa lóyún wá gbà kò sí tábì tọ̀ àwọn tó abílẹ̀ gan náà ní sí ìkìlẹ̀ ìkíní ká sí ẹjà àpá wọn ọlọ́run bá níkẹ́ pé wọ̀lẹ̀ tẹ́kùtùlú àwùdáyàjẹ̀ kún mí ìmìlà ẹ má pa àwọn tẹ́ ó ní pé wọ̀lẹ̀ tẹ́kùtùlú àwọ̀lẹ́dẹ̀ fún kọ́ṣẹ̀ta ìblák eléyìí òṣì tí ìdè ní ọmọ wájú ní pítà bá bí eléyìí tí ó di òun ayà méjì ọlọ́mbà àdíkẹlá inú kò ní pé náànú nàrùzùkùn wa ìyáhùn inú kò ní náànú nàrùzùkùn wa ìyáhùn àtẹ̀yìn àti wọn àwà láńrọ̀ ìlọ́rọ̀ náà ni máa ń fa kéèyàn jáde ìrántí yahoo àti gbogbo ẹ̀ tó ẹlábẹ̀ ìlàrí ní tó kí ó sọ́mọ́ ṣe yàwó wá níbi àtúrí pé àwọn òyìnbó àwọn babaláwa tí wọ́n kó lọ tí wọ́n lọ fi ṣe ẹrú irọ́ ní gbogbo ẹ̀ torí kò ríná kò rílò kò sí tí ó ṣe òun náà fẹ́ jẹun ó fẹ́ jẹ aláwùjọ òun lọ́bí ṣe nìyẹn tó bá rí iṣẹ́ tó dá tí ọlọ́pọ̀ ní máa lè káàkiri òun náà ní lẹ́kọ̀ọ́ máa léhùn káàkiri náà kò sí ní kọ́nà bàgẹ́sà lọ́wọ́ ẹni tí ń ta tọ́lọ́wọ́n bá ẹni tí ń ṣe ṣìnà ìpìlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn òṣì ni kò sábì èèyàn tó jóbìnrin tí a wò pé iṣẹ́ wo ló máa ṣe pé òun fẹ́ máa ṣiṣẹ́ aṣẹ́wó ń ta mọ̀mọ́ láwùjọ tójú kódà wọn tí wọ́n ń ṣe wọn ń sábà ṣe nílùú tí wọ́n ti bí wọn àjọ wọn ti àṣẹwọ́ wọn ní ṣe nílùú tí wọ́n ti bí wọn tó pé ẹ̀ẹ́tẹ́ ẹ̀ ní ìdíkíṣẹ́ ilé àpẹẹrẹ pé tó nǹkan yé wọ̀ ni it is objectively evil ṣẹ̀rí àkọsílẹ̀ ọ̀tọ̀ ọmọ èèyàn àjámọ́ mẹ́yọ́ pé nǹkan yìí àbúrú ní kí ọmọ ta ara ẹ̀ láti lè jẹun kò sì ní ní ìṣìnì ìpínlẹ̀ ẹni tó ta pàrágà tó sọ pé ah, pàrágà tẹ́ǹta yìí ọdún tẹ́ǹta yìí kò dáa ọjà ẹ̀yìn dé nìyẹn òun gan mọ̀ pé ò dáa òun gan mọ̀ pé ò dáa òṣì ò ní ta òun á jókòó máa ta tó ẹgbẹ́ tó òun ò fẹ́ mú òun fábíyàn náà mú bẹ́ẹ̀ kọlọ̀bà kí ọ sáà níwá ọlá tó ti lágbàá dídà kànà nàbí ìsọ́lọ́sọ́lá mi ọ̀sán ìlú mi nà lùfàkà torí ìdí inú òjíṣẹ́ lámùsọ̀fúnlá a máa wáṣọ ọlọ́ọ̀bà àdíkẹ́lá máa sájẹ́ ọlọ́ọ̀bà àdíkẹ́lá kóòmí kíní kóòmí òṣì aláhùnmá ìní àwúdù bí kẹmínà kúbrí wọ̀lùfàkà òjíṣẹ́ lámùsọ̀fúnlá ọlọ́ọ̀bà àdíkẹ́lá mo sájẹ́ ọ mo wáṣọ ọ̀rẹ́ ọ kó níbi ìṣà ìgbàgbọ́ sí ọlọ́ọ̀bà ìlẹ̀lẹ̀fẹ́kọ́rọ́ gbàrí ìdúrú kóbùrú tó gbé ọ̀pọ̀lọpọ̀ ọgbà ní òṣì a máa fa àgbẹ̀gbọ́ tọ́lọ̀ọ̀bà ní kẹláwá tọ́lọ̀ọ̀bà kẹsàrùwá kí wá ní tí Islam sọ nípa òṣì gbogbo àwùjọ náà ni ò ní fẹ́ kó ṣíta àwọn kọ́lọ̀ọ̀bà ní jágúnmọ́bù ìsàwá fọlásíbílágbàrẹ̀ kí ní tí Islam sọ báwo ni Islam ṣe gbógun ti rí òṣì àwọn àfáà tó bí steps ní méje èyí tàbá rí bẹ́ẹ̀ kọ́lọ̀ọ̀bà ní kẹláwá fọlásíbílágbàrẹ̀

afẹ́ni tó bá wùwà fún lọ́rọ̀ tó ìgbẹ̀lójá òjò tó bàbá kàwé ààrẹ ríṣe irọ́ ni a lè lẹ́gbẹ̀ ìdí sílẹ̀ tí tọ́bá gbé ìwé rẹ̀ fún kíkọ ó kò ní ríkọ ọlọ́run bá àdé kí ọlá ti tààrí ọ̀rọ̀ sí lọ́dọ̀ ah, ni ṣọ́lá èyí ó mọ̀ ẹgbẹ́ tọ́lọ́run bá àdé kí ọlá tó bá kò sì ta ní àdánwò àtọ́lọ́lọ́run bá àdé kí ọlá ni ìtọ́lọ́run bá àdé ọba fún wa kí la máa ń ṣe ń pa ẹ̀ ni ó ṣe sùúrù oríṣẹ́lá mùsùlùmí a máa ní pé ajaba ní amil mu'min ọ̀rọ̀ mùsùlùmí ọ̀rọ̀ mùmìní ó jẹ́ tó yani lẹ́nu tí nǹkan dáadáa bá ṣẹlẹ̀ sí ṣakara fọwọ́ khairun náà yóò dúpẹ́ lọ́wọ́ náà bá àdíkíọlá eléjì dà tó bá gbé dàkejì náà ló ṣẹlẹ̀ sọ́bàárọ̀ ọ̀wọ̀ khairun náà yóò ṣe sùúrù eléjì dà tí a bá lè ṣe sùúrù báyìí èyí ní máa tójú kò ní máa wá ọ̀bàbáláwò káàkiri mọ́kànlẹ̀ wa ẹlòmí wa ní kó lọ kó jẹ orí yàn ẹlòmí wa ní kó jẹ ìgbẹ́ tó máa ṣẹ̀ yà kọ́nà ọba gásà nù wa ìgbẹ́ tí wọ́n yà á lè máa kó jẹ ìyẹn tẹ̀sí dá jàun tó ń pààyàn lọ ẹlòmí á pààyàn yẹ kò sí lówó náà sòtí ọba gbọ́yé pọ́wọ́ ọlọ́run bá ní kí ọlá owó ẹ̀ láàrin kí ní 2004 BBC uh, 4th of um, September 1904 BBC wọ́n ní pé ní Japan èèyàn 33,000 33,000 èèyàn ni wọ́n para wọn torí kí ni torí pé wọ́n ríṣẹ́ Japan dáhùn sọ èyí kí ṣe pé náà máa ń lọ wọ́n rí náà wọ́n rí lóyìn kó ṣe bí ti Nàìjíríà ṣùgbọ́n torí pé wọ́n ríṣẹ́ wọ́n lẹ́bẹ̀rẹ̀ sí ní para wọn kí ni ìdí torí pé kò sí in tí ó fi lọ́kàn balẹ̀ pẹ́tò ọlọ́ọ̀bà àdíkẹ́lá lórí mẹ́lẹ̀ wa àwùjọ táwọn èèyàn bá ń gbàgbọ́ pọ́nà ọba àdékiọlá ní mú dáadáa wá ní máburú wá àti parẹ́ ní a máa kéré mẹ́ nínú àwọn àwùjọ yìí tò tí bá ṣe sí rẹ̀gbẹ̀ kó àwọn darí tọ́gbà àwọn ẹ̀ṣọ́ ah, ń parọ́ báyìí wọ́n sí wọ́n 1000 tàbánkà wọn gbá 20 30 náà ni wọ́n gbá àwọn ṣe wọ́n para wọn báyìí èyàn dúdú tí oun tó àlọ́kẹ̀ẹ́tò yóò padà dáa kọ́nà bá jẹ́ fún wa ní àgbọ́yé ẹ̀sìn gẹ́bẹ̀ náà yóò mọ̀ tàbámọ̀ pé àrísìkí ọwọ́ náà bá lè jẹ́ lọ́wọ́ àtùfẹ́ tó bá wù ìyẹn wọn mọ̀ ń gbà mí pé ìbáṣepọ̀ wọn fún fìrìhàn ní option tó rí gbogbo ọlá téèyàn ò bá ní ni fìrìhàn ní kọ́ọ̀rùn bákan náà ìbáṣepọ̀ wọn fún lọ́kàn pé tó inú kó wọ́n ọlọ́run bá lè fi ọlá àti kó mọ́ lówó ilé ayé èwo ló mú yóò mú kó mọ́ lówó torí pé owó tó ní ọlá tó ní yìí òun ò dógbọ́n tọ́lọ́run bá lè kí ọlá ń sọ àrísìkí tọ́lọ́run bá lè kí ọlá tó fi dán àwò táàfin ní wà lùjánà kọ́lọ́run bá lè kí ọlá kó èèyàn máa ṣàdúà gẹ́gbà ètò ànọ́bì máa ń ṣàdúà actively pé kọ́nà ọba àlejẹ́lá kó yà òun yà òṣì muslim náà bí bákra ó ní pé mo gbọ́ tí bàbá mi máa ń sọ lẹ́yìn ìrun kó tó sálámà bàbá wọn láà máa ṣàdúà kan ó ní bàbá wọn pé Allahumma inni a'udhu bika minal kufri wal fakr wà àdábì kọ̀bẹ̀. ọlọ́run bá àdíkẹ́lá mọ́ wáṣọ ẹ kó níbi ìṣà ìgbàgbọ́ kó níbi òṣì àti kó níbi ìyà sàárè fọkúntù àkúlù ha èmi náà bẹ̀rẹ̀ sí ní sọ láti fẹ́ tí ló sálámọ̀ ìmìnà sọ àdúrà yìí ẹni bàbá bàbá ìrọ̀ mi pé ẹ́ ya bùrẹ́yà ìrẹ́ ọmọ mi ibẹ́ ló ti gbọ́ kí ni a máa àkọsà ara ẹ máa fún wa láàrẹ́jà béèrè pé àfá àdúrà tẹ fún wa ẹ tú fún wa mẹ́rin wá béèrè pé tọ́má tún tọ́ra gbé kò sí nǹkan tí tó burú mẹ́rin ni so bàbá ìwà bèèrè lọ́rẹ̀ pé ibó ló ti bàbá ìmọ̀ pé bàbá ìní ṣe tọ́mọ ibi gbọ́ wájú tó ló pé èmi máa ń gbọ́ tẹ́ ẹ máa ń sọ èmi náà bẹ̀rẹ̀ sí ní sọ bàbá wa sọ fún gbóni pé kọ́ọ̀lá inna rasulullahi kana yaquluhunna fi duburi salat lórí pé ànábì lè gbọ́ tí máa ń sọ tèmi náà fi ń ṣàdúrà pé ànábì àmà ṣàdá kọ́lọ́ọ̀bà àdìkílọ́ òun ya kí tó

ó jẹ́ kílẹ̀ kó tẹ́ ó fi ìkápá rẹ̀ sí lọ́wọ́ kẹ́ẹ̀fì lè dákó àwọn afẹ́gbẹ́gbẹ́ kẹ́ẹ̀fì lè dákó kó fi jẹ tí ó bá jẹ lórí ilẹ̀ ni ọlọ́wọ́ bá jẹ́ sọ pé kíyàn ṣiṣẹ́ àgbẹ̀ ó wà lára ta fẹ́ kọmọ èèyàn ṣe kódà ń gbọ́n nípìnlẹ̀ nínú sọ́lọ́tù jùmọ́ à tàmásábà ń kà mí báyìí ọlọ́wọ́ bá jẹ́ pé fa ìdàkúdíyà ti sọ́dájú fẹ́ǹtẹ̀ṣìrò fìlọ́ọ̀díwà tẹ́wò min fọ́gbìlá tí ó máa parí ìrìnjúmá ẹ̀bọ́ta ẹ̀nọ̀ṣe kátàkárà kẹ́ẹ̀lọ wà ọlọ́ọ̀bà nìkẹ́ọ́lá gbogbo owó tí ẹ̀bá ti rí tíyàn òṣìṣẹ́ tọ̀ kò ní tọ́jọ́ owó tí òṣìṣẹ́ rí ọmọ yahoo ní tẹ́lú mílíọ̀nà the latest car kó ra gbogbo tó bá wù tí òyìnbó bá ti dáhùn mọ́ tó gbogbo tó rà yẹn kí ni wọ́n padà tánà Ah, wọ́n padà sáré ní kọ́lọ̀ bàjẹ́ sànú tọ́lú gbé àwọn máa rán ọ padà ní lẹ́gùn kan tó máa tọ́ èyí tí ẹ̀ bá ṣiṣẹ́ rí ìyẹn máa ti kí ni ni ó gbé àwọn ah, ṣiṣẹ́ rí nǹkan yìí gẹ́gẹ́ náà òṣìṣẹ́ lámọ́sọ̀tọ́lá asọ̀rọ̀mpa ṣe àgbẹ̀ asọ̀rọ̀mpa kátàkárà òṣìṣẹ́ lámọ́sọ̀tọ́lá ní pé má akẹlẹ̀ ahàdùn tọ́ àmàn kọ́tù kọ́yọ́rọ̀ mi àyàkùlà mi àmàlì yẹ́dì kò tí ń tó dáa tó kéèyàn jẹun látara ṣe ọwọ́ ẹ̀ amalu yẹ́dì yí iṣẹ́ tí ọkọ̀ wáyé tó fọwọ́ rẹ̀ tó fi ṣe wa annabiya allah dawud alaihissalam kana ya'kul min amal yadi ó ní anabi dawud iṣẹ́ ọwọ́ rẹ̀ ní ti ń jẹ kò tó ń jẹ tó dátó kí èmi mú ṣiṣẹ́ yìí mo sì tà mo sì rówó bẹ̀ mo sì fi jẹun kọ́nà gẹ́ fún alágbèrè ẹ̀sùn ẹlẹ́ẹ̀kẹ́rin brad abdul ìbẹ̀lẹ̀ ó ní àwùjọ àwọn èèyàn pè sọ́nà méjì al-azniya'u wal-fuqara àwọn tó ní àtàwọn tí ò ní á jẹ́ kí ọ̀rọ̀ pọ̀ lórí ilé tàbárí sọ tán ní ìlàsọ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ òrìṣẹ́ lámọ́sọ̀lọ́sọ́lá ìgbà tó rọ Mu'adh bin lọ sí Yemen pé kó lọ ṣàlàyé Islam fún wọn ohun tó bá débẹ̀ sọ fún kọ́nà ọba àníkẹ́lá torípa àwọn tó ń lọ bá àrùn kìtàbù ni wọ́n Christians and Jews sọ fún kọ́nà ọba àníkẹ́lá ọ̀kan oṣù ni ò wọ́n gbọ́dọ̀ jẹ́sìn pẹ̀lú mi tí wọ́n bá gbà yẹn lọ́wọ́ ẹ̀ sọ fún wọn pọ́lọ̀ ọba àdíkẹ́lá ṣe ìrun wákàtí márùn-ún lọ́rọ̀ ní wọn lórí tí wọ́n bá gbà yẹn lọ́wọ́ ẹ̀ wá sọ fún wọn pọ́lọ̀ ọba àdíkẹ́lá farada alayhimu zaka ó ṣe zaka lọ́rọ̀ ní wọn lórí zaka yìí ó ní a wà dá padà fáwọn kí ni àwọn tí ò ní láàrín bí Islam ṣe ṣètò ẹ̀ ni pé owó tó fún lówó ó torí àwọn tí ò ní ó torí ẹ̀ fún ni ìgbà tó ń ròyìn àwọn mùmìnì ó ní alìbàlẹ̀dínà fi amwalihim haqqun ma'lum àwọn tẹ́ pẹ́ lówó wọn tí wọ́n ní àwọn kan lẹ́tọ̀ọ́ haqqun nígbà pẹ́ ni hak ní èdè lábáwọn kí ni tabbatus english kí ni right ẹ̀tọ́ ni sáìlì wàlmàrún àwọn tí ó wà bèèrè tó alájẹ ẹ̀rùn alọ́wọ́ àwọn tó gbé wọn ní tọrọ àwọn pé ah, ẹni yìí ó ní òbùkátà nǹkankan láìsí olùsì àwọn tí ò ní láwùjọ nínú owó wa òun ní zakawa bàbá yóò ní ayé ayọ̀lá alkiyama kọ́lọ̀bà àdìgbà májọ̀ yọta alkiyama láti ìdàgbàyì tẹ́ pàápàá jùlọ àwọn tí ó bá ń dúró nípò imam àbíkò àwọn àfáà táwọn èèyàn máa ń bọ̀rọ̀ lọ ẹ̀rí pé pàápàá jùlọ fẹ́lẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ kí ló ń ṣẹlẹ̀ náà àwọn ẹlòmíà máa bùkátà oúnjẹ pẹ́ mọ́ ridiculous amount of money one thousand naira two thousand naira owó tẹ́ tàbí jẹun nígbà míì òun ni ó tu ẹlòmíì ìjókòó ẹ̀kan tó yóò jẹun báyìí yóò tu ẹlòmíì láti fi jẹ oṣù kan yóò tu ẹlòmíì two thousand naira téèyàn fi jẹun ní ìjogún ẹ̀kan ẹlòmíì oṣù kan yóò fi ná two thousand naira ìjẹba fún yóò bí wàtí ẹ̀fún ní two thousand ní ẹ̀yìn lẹ́wọ̀n tó mẹ́tọ́ ó ti ẹ má dúpẹ́ lọ́wọ́ mi mọ́ kọ́lọ́ wa jẹ́ mọ́ta olóṣù á kàn sínú ọ̀rọ̀ wa ní kútùbà tí ó bá ń tayọ̀ láti ibi ọ̀rọ̀ zakai kọ́lọ́ wa ní kẹ́lá fúnfà ní àgbọ̀yé ọ̀rẹ́ ẹ̀sìn ọ̀rọ̀ àti ìlàgbà بسم الله الحمد لله ثم الصلاة والسلام على من لا بعده محمد رسول الله صلوات ربنا وسلامه عليه وبعد Um, our khutbah today centers around something that is very important in society, poverty. Poverty is a societal phenomenon. And then what Islam said about poverty. Number one, we realize that a lot of problems that people encounter when you delve into it and you critically assess it, you realize that most of them are because of poverty. Problems in the family, problems between husband and wife. At times, there's no problem except what? Except poverty. In fact, most times when you sit down with a man and a woman, and then they give their cases, at the end of it, if you cannot pinpoint something tangible, the problem is what? Money. Some family, some families have problems. The father is not having a good time with the son. At the end of the day, you discover that the only problem is what? is a monetary issue. And also poverty is the reason why a lot of evil occurs in society. So people leave their religion. Why? Because of poverty. So also people with Muslim names, I ask them, why did you become uh, a Christian? And tell them, yes, I, I had a dream. And then the masquerade was chasing me. And I say, in the name of Mammon, the masquerade did not run, did not disappear. When I say, in the name of Jesus, The masquerade now disappeared and I said that there's no salvation in Islam. It's a lie. When he slept, he slept in hunger. If you sleep in hunger, you will still masquerade. Abi? If you sleep, baby back by your egun. Olówó mélòó ló máa ń régún lójú oorun? Ó ti ẹja ọ̀sán olóòrùn ọ̀nà ojú oorun. Egun egun wa lè rẹ̀ ẹ́ tó máa sọ pé lórúkọ ànábì even if you, you are not even advised to call the name of Muhammad. You're supposed to call on Allah subhanahu wa ta'ala. The, the thing, the reality is poverty. And then of course these missionaries have they, their wives. They would focus, this, this, this, is, this place is not, uh, this, this is what is happening. They will focus on Muslim areas that are economically deprived, especially war zones, Sudan, uh, Afghanistan, these things I listen to. they focus on these places and they preach the gospel with money and people will lose their faith. And even if it's not that way, a Muslim will understand that you do not sacrifice anything to Allah subhanahu wa ta'ala. When problems come, especially the financial one, and they tell him that, ah, no, your problem is, ah, ah may Allah protect our faith. He does not have money and he wants to solve his circumstances. And this people tell him that, okay, for you to solve this problem, you need to slaughter a ram. He does not have money to feed. He will now go around begging for money, borrowing money to buy a ram that he does not have money for. And tell that when he slaughter a ram, take it to the T-junction. For who? For Aye. They have left Islam. What, what, what's the, what, at the end of it, what's the problem? Poverty. It's poverty that motivates a lot of killings we have in our society. I mentioned a clip I saw recently on, on Facebook. The police. This one was terrible. A very young man, you cannot see evil in their eyes. You know, viciously evil people. They took the man to a hotel, they injected him, and they killed him. They killed and they packaged his body into Ghana Mozuba. For what? Because they wanted to inherit his property. They want not to inherit. They wanted to take possession of his, of his property. At the end of the day, the police got them. Pro property, they will not enjoy. They will die here. But they've killed this man already. Poverty. A lot of feelings we have in society is motivated by poverty. So since one of, some of our young people who go into Yahoo Yahoo. So I ask them, why you doing Yahoo there? Because ah, those white people, they took our forefathers and they it's a lie. It's a lie. The reality is that if there were jobs that were paying them, they would not go to Yahoo Yahoo. Who would like um, police to be chasing them up and down? Nobody would like it. They will sit down and do the work if they know money will come out of it. But because there's no money and there's no job, they start doing what? Criminality, poverty. So people, it even, it even affects our family. And that's why some people that I only have one child. It is not known in Africa. It is on Africa for people for, for us to limit our children. The African way was to have wives and to have children. That is the African way. Before even the Quran encourages The Quran says that it's natural for man to love children and to love having wife. It's natural. It's not regulate regulated. In Africa here, the more your children, the more you have prestige in society. Then the white man came and said, children beat poverty. And the problem with poverty is that it affects both the poor and the rich. Even the person that is rich, you say, no, just two, just three. John 4, we allow this Allah says, When I to Do not kill your children because of the fear of poverty. Abortion is illegal. If, if the child is there, you have no right to kill the child. When I تَقْتُلُوا أَوْلَادَكُمْ مِنْ إِمْلَاكٍ Khashata Imlak is saying that because of the fear of poverty, don't kill your child. Second part is saying that this poverty, you are, you are you got pregnant at a time when there is poverty on ground. Don't kill your child. Allah says, Nahnu narzuqukum wa We are the ones that provide for you and your children. Zina, prostitution. So if you from Bangladesh to Aja, you can count number of their and uh, hotels that are there. Why would a woman decide to sell her body for money? It's poverty. Prostitution is objectively evil. What I mean by objectively, objectively evil is this You don't need scripture. You don't need Quran or Bible say that ah, don't don't do prostitution. Uh, don't do it. No. A, a normal human being would not want to go into prostitution because it's demeaning. It affects the, the honor of a, of a normal human being. Why? Poverty. That is why prostitutes do not ply their trade where they come from. We cannot go back to our villages and see uh, a prostitution hotel and you find people from the... No! They will go to somewhere that people do not know them because it's demeaning to the human to the human being. Poverty. That is why people sell drugs and sell alcohol. And then when you ask them why you involved in this, they tell them, well, what is wrong? Don't don't go to extremes. He or she knows that she's not supposed to be selling this. It is poverty. Because one of those things that sells now are these things. sell beer, beer parlor and all these things. They sell very fast. That is why those things proliferating in society are beer ballots, clubs, and things like that. They know that it is wrong, but it cannot stay away from because of what they need to eat and feed themselves. Um, inshallah, we will continue from this uh, next in our next khutbah. Uh, may Allah preserve us till then and beyond. Uh, in the Yoruba version, I started mentioning the solutions Islam has offered to poverty. Uh, the English version have not mentioned them at all. Islam does not want us to be free of poverty. The message of Allah himself is to pray against it. Àtọ̀nà ọ̀nà ọba ìkẹ́lá kó má bó ọlá àti ìbẹ́lágbá rẹ̀. Uh, bí ó bá fi dán wò, kó má dán wò lọ́nà tí ó fi ìgbàgbọ́ wa lọ ọlá àti ìbẹ́lágbá rẹ̀. Kọ́nà ọba ìkẹ́lá kó má torí yóò dàkú ọ̀run wa jẹ́, má torí pé ọ̀run ó dàkú bá yé Àtàyàtọ̀ kọ́nà ọba ìkẹ́lá kó fún wa ń bẹ̀.